Alagbara ní jésù mi oko gbogbo yẹ sí káwọ́ rẹ̀ ta ni bá fi jésù mi wé kò sí o rárá kò sí o ẹ káàbọ̀ padà sórí ètò Ògo Ìgbàlà abala agbọ̀gbọ́n òun náà ni mo bọ́ sí pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alàyè eléyìí tí wọ́n máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa lórí ètò léni torí ó máa ṣe ọkàn wa lóore á tún ṣe ọkàn wa ní àǹfààní pàápàá ẹ pé ọwọ́ ẹ̀mí pàápàá ni mo fi wọlé bẹ́ẹ̀ ni ah nítorí pé mo mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ó máa ṣẹlẹ̀ léni bẹ́ẹ̀ ni ká tó dágbére lórí ètò ẹ mo ní àǹfààní láti ṣe àfihàn pásítọ̀ ọdún àjàyí láti ìjọ dynamic prophetic ministry tán wà ní òwòrò òṣòkí ní ìlú èkó wa ń bì ẹ káàbọ̀ sà sórí ètò ògo ìgbàlà gbogbo ìjọ ń kọ́ gbogbo ilé ń kọ́ olúwa ṣeun sà. ẹ àwọn bàbá wa bá wa sọ̀rọ̀ ní àkórí tá a fi wọlé nígbà tá a kọ́kọ́ wọlé àkórí tá a pè ní ìwà káràkítà ìwà oríṣiríṣi àwọn ìwà ló wà ìwà bí ọlọ́run ìwà rere ìwà èṣù wọn bá a sọ̀rọ̀ lórí àkórí tá a pè ní ìwà bàbá wa ẹ ra sà ẹ ni fún jésù lókè ọ̀run ẹ jẹ́ sáré gbàdúrà fún ìṣẹ́jú kan ìṣẹ̀dáyé àti ọ̀run ẹ̀mí àwọn wòlíì gba ọpẹ́ wa ṣí inú wa ṣí ọkàn wa ṣí iye wa jẹ́ kárí ọ jésù olúwa wa. àmín àmín àmín. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní yìí kí n tètè bọ́ sí ojú iṣẹ́ ìwà jẹun tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá ìwà jẹun tí ó ṣe kókó tó ń tìyàn dé ibi ire tó sì ń tìyàn dé ibi orí burúkú ìrìn àjò méjì tí ìwà níláyé nìyẹn ìrìn àjò sí oríire ìrìn àjò sí orí burúkú lórúkọ jésù àní ṣorí burúkú gbogbo ẹ̀dá tó ń gbóhùn mi tó ń gbóhùn mi báyìí lórúkọ jésù ẹ ṣoríire ní inú ìwé róòmù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrin ẹ gbà láyè láti kó tiẹ̀ ní èdè òyìnbó hmm. it says endurance mm. prove character hmm. ìyẹn ni pé sùúrù hmm. a máa mú ìwà jáde èèyàn tó bá ní sùúrù láyé E, irú èèyàn bẹ́ẹ̀ máa ń tètè ṣoríire hmm. ìwà ó máa ń gbé èèyàn dé ibi ire hmm. ìwà ó sì máa ń gbé èèyàn dé ibi ìdàkejì hmm. bí èèyàn bá fi ọkàn rẹ̀ sí ọ̀nà ìwà rere ó máa ṣoríire láìpẹ́ mo máa ń sábà pèdè kan fún àwọn èèyàn oògùn owó tó dáa jù láyé láti ṣe ó ní ìwà tí èèyàn bá ní ìwà tí ìwà ẹ bá dáa mo mọ̀ pèdè kan fún ẹnìkan ní ìjọ kan mo ní bó o bá ń so oúnjẹ tó ń ta oúnjẹ ò ní ìdí àti ṣoògùn hmm. tíbi tí o ti ń to oúnjẹ bá mọ́ hmm. tí ìwà ẹ bá mọ́ hmm. oúnjẹ tó ń sè tó mọ́ àwọn èèyàn tó mọ́ wọn á wá bá ẹ jẹ oúnjẹ tó ń jẹ amen ohun tó bá ti mú pé ìwà rẹ dá láyé wàá kan àwọn olóríire láyé wàá sin àwọn olóríire láyé àwọn olóríire á sì sin ẹ ìwà jẹ́ nǹkan tó jẹ́ wípé bí ènìyàn bá ní láyé ó máa ní ìfọ̀kànbalẹ̀ hmm. everybody that have good character hmm. we enjoy what we call good dignity hmm. it's a fantastic move to the journey of success ìwà jẹ́ nǹkan tó dáa èèyàn tó bá ní ìwà rere àwọn Yorùbá sọ pé ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn ni ẹ̀ṣọ́ ènìyàn kí là ń pè ní ẹ̀ṣọ́ ohun tí à ń fi sára hmm. bíi ṣéènì ọrùn wúrà hmm. oríṣiríṣi bọ́n bá rí ní ara ẹ̀ wọ́n á ṣe àlàyé pé ẹni ẹni ọlọ́lá ló jẹ́ tí hmm. ìwà ènìyàn bá dáa ó máa jẹ́ kí ènìyàn ní ìfọ̀kànbalẹ̀ láyé ó máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n súnmọ́ kí wọ́n gbé sókè. Eh, the Bible says the gift of a man the gift of a man another version of Bible says the character of a man Hmm. We open doors mm. and bring him to the presence of the honorable people. Mm. Character, character, Iwa, Iwa. jẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn ò lè sọnù. Hmm. Ó jẹ́ ní tí èèyàn ò lè sọnù. Ẹni bá sọ ìwà nù, ó sọ oríire nù láyé. Ẹni bá sọ ìwà nù, ó sọ adùn láyé. Hmm. Bí ènìyàn bá ní ìwà, ohun gbogbo ló ní. In the life, or may I say the journey of the kingdom of God, if your character is bad, is straight to hellfire. Mm-hmm. If your character is good and unique, Jesus will welcome you. Torí ìgbé ayé Jésù, ó ìwà tó hmm. Bíbélì sọ pé gbogbo ibi tí Jésù rìn sí ló hmm. Anywhere he went, he was doing good. Why? Because of the inner character good character lórúkọ Jésù ìwà rere èyí tó tọ́ fún ènìyàn láti fi ṣe eré láyé ní orúkọ Jésù Olúwa bàbá mi á fi fún wa ọkàn wa balẹ̀ àní ṣòfò àní ṣọ̀fọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín ẹ bí bàbá wa ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí ó sì ń wọ̀ mí lákìyẹmí ara dẹ̀ dá mi lójú pé gbogbo àwọn tá a wà ń bí ṣe la mú tákàdá wa àti bírò a bẹ̀rẹ̀ sí ní ìkọ́lẹ̀ bí wọ́n ṣe ń sọ wọ́n ní ìwà náà ló ń gbé ní ṣoríire bíbélì ó pé ó kún ó tún fún wa ní ìwé ìwà táwọn èèyàn ń pè ní character book tá à ń pè ní bible ìwé ìwà ni gbogbo nǹkan tó wà nù ẹ̀ má ṣe lè mo sì ń bọ̀ ẹ bàbá wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n tún ń béèrè yìí lọ́wọ́ mi wípé báwo gan-an náà la ṣe lè dá ìwà rere mọ̀ béèrè hmm. méjì ni mo fẹ́ béèrè jẹ́ kí n béèrè gbogbo ẹ̀ pọ̀ bóyá nítorí àsìkò báwo la ṣe lè dá ìwà rere mọ̀ àti pé ẹlòmíì á sọ pé òun ìwà rere ṣé ìwà rere nìkan ó gbé ó gbé wa dé heaven hmm. the kingdom of God. ìwà rere jẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn ò lè fi pamọ́ hmm. àwọn Yorùbá sọ wípé èéfì òun ni ìwà kò sí bí bó ṣe lè tọ́jú ẹ̀ tó ó máa jáde ẹni bá ń wu ìwà rere èèyàn á mọ̀ nínú rere tó bá ń ṣe oníwà búburú ó lè yí padà sí oníwà rere ẹ má jà tanra wa oníwà rere náà ó lè yí padà sí oníwà búburú ṣùgbọ́n ìwà rere ní inú ènìyàn ó máa ń gbé èèyàn dé ibi ire ó máa ń gbé èèyàn dé ibi ayọ̀ ẹni bá ń wu ìwà rere ẹni bá ní ìwà rere nínú kò ní wo ọmọnìkejì rẹ̀ kó gbé wálẹ̀ ó máa wá ọ̀nà àti fà sókè nítorí èèyàn tó bá fẹ́ fààyàn wálẹ̀ kò sọ pé òun náà máa lọlẹ̀ ẹni bá sì máa fààyàn sókè òun náà máa lọ sókè ìwà rere ó máa ń ṣò ní ara ènìyàn débi wípé àwọn èèyàn á rí pé ẹni yìí ó ṣe rere ẹlẹ́ẹ̀kejì tí mo wá béèrè ni pé ṣé ìwà rere nìkan tó gbé wa dé ọ̀dọ̀ bàbá God. Hmm. ìwà rere ìwà rere ó jẹ́ nǹkan tó jẹ́ wípé kò ní orúkọ méjì hmm. ìwà rere náà ni hmm. ẹ jẹ́ kí n sọ báyìí bí ènìyàn bá ń wu ìwà rere ìwà rere kò sí bó bá kú irú wọn náà sọ wípé ó kú ó fọhùn síbẹ̀ kí ló fà ó ní wípé ohun tí àwọn ọmọ rẹ̀ ti rí wípé ó ń ṣe ní ìwà rere àwọn ọmọ ẹ̀ náà kọ́ntínú bẹ́ẹ̀ hmm. torí pé wọ́n rí wípé ó san bàbá àwọn hmm. tàbí ó san ìyá àwọn hmm. ìwà rere jẹ́ tó jẹ́ pé èèyàn lè fi ràn yàn. bàbá wa ẹ ṣeun gan nítorí pé àṣìtún máa ní apá kejì eh, eh, ìdánilẹ́kọ̀ọ́ yìí a sì máa ní apá kejì ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ ṣùgbọ́n kó tó di pé ẹ dágbére àwọn aráalé wọ́n sì bó ṣe ń wò yín wọ́n nífẹ̀ẹ́ sí yín wọ́n fẹ́ kẹ́ ẹ bá mi sọ àwọn social media sí yín ibi tí wọ́n lè ti pàdé yín fún àwọn aráalé Facebook Twitter àwọn ibi tí wọ́n ti lè pàdé yín pátápátá. mo wà lórí Facebook ọdún Àjàyí ni mò ń jẹ́ mẹ́ mo wà lórí Twitter Pastor Ọdún òní mò ń jẹ́ mẹ́ mo wà lórí Instagram Pastor Ọdún náà ni mò ń jẹ́ mẹ́ lágbára lára. ẹ ọ fún àǹfààní ẹ̀yin tẹ bá tún ní nǹkan kan tàbí méjì tẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa ẹ tẹ̀lé wọn lórí àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n ti sọ fún wa yìí ṣùgbọ́n bàbá níṣẹ́jú kékeré ẹ bá mi sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé àwọn tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí kó máa gbé yẹn kó mú yẹn dání. ọlọ́run májẹ̀mú ìpè ìbẹ̀rẹ̀ ìpè ìsìn yìí mm. òun ni mo fi sọ tẹ́lẹ̀ sí gbogbo ojú tó ń wò mí láyé lórúkọ jésù ẹ̀ ní sunkún ọmọ. àmín jésù ìgbé ayé yín ní ilé ayé yìí kó ní ìtumọ̀ àmín gbogbo ibi tí ẹ bá kọjú sí lórúkọ Jésù kẹ́ ẹ bá ojú rere Ọlọ́run pàdé àmín ẹ ní ṣòfò àmín ẹ ní ṣọ̀fọ̀ àmín ẹ ní pàdánù láyé àmín Jésù Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù bẹ́ẹ̀ ni àṣẹ ọ̀run gún mo fi ìpè tèmi pàápàá mo fi fi òǹtẹ̀ mo fi lù ú ó dá mi lójú pé a ti mú ohun kan dání léni àti wá ojú olúwa tún ti rí ìdè ti já bẹ́ẹ̀ ni àìsàn gan-an gbogbo àwọn aláìsàn wọn ti di ẹni ìmúláradá báyìí báyìí mo tún fẹ́ máa fi eléyìí dágbére lórí ètò Ògo Ìgbàlà léni náà nìyẹn orúkọ tèmi tẹ́wọ̀n tí orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ aya olúwa ṣeun ńlá fún mi ẹ nọ́mbà mi tẹ́wọ̀n pè mí sí zero seven zero three nine three eight three nine four one lẹ́ẹ̀kan sí zero seven zero three nine three eight three nine four one gbogbo social media mi pátápátá at Ọ̀nàbàjọ́ Ọláwálé ẹ tí wọ́n bá ní ohun kan tó fẹ́ bá mi sọ ẹ ti tẹ àtẹ̀jíṣẹ́ sí mi tàbí kẹ́ ẹ pè mí ẹ màá dá yín lóhùn tẹ́yìn bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń wò mí lọ́wọ́ báyìí tẹ́yìn náà fẹ́ dàbí bàbá wa tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ètò Ògo Ìgbàlà lórí Orísun tẹlifíṣàn ẹ pè mí màá dá yín lóhùn tí wọ́n bá jẹ́ olórin ẹ̀mí àbí oní àwo tuntun kan tuntun tó fẹ́ kí bẹ́ẹ̀ kó síta ẹ pè mí màá dá yín lóhùn àwà ní digbí níbi báyìí fún yín ẹ̀yin o bẹ́ẹ̀ ni mo ti fi eléyìí ṣe náà nìyẹn nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká dúró ti olúwa o nítorí pé àdúró ti olúwa kan kò ní jogún òfo ayọ̀ náà ni màá fi pàdé yín ó dàbọ̀.